standing by ma. ẹgbẹ́ mi sọ́kàn fẹ́ bá ní gbólóhùn. tọ́lá ìyàwó ẹ̀kọ́ mi. as in girlfriend. o ní kí n kó àwọn island wa clean babes. mo sọ fún mi pé mo fáwọn rárá island rárá special people. You see a auto total package like this. You wan dey tell yourself ni abeg come make we do am back to back. You dey hear the door, your speaker is ìjẹ̀bú. sir permission to call out sir. pistol mi tó wà lọ́wọ́ ẹ̀ ṣé bullet ti wà mẹ́. lọ sí sí round rẹ kun náà. o méjì méjì fẹ́ràn kan mẹ́. wọ́n ní kàtìkàtì yamayama gbogbo ilé ìgànná. òye làgbà wò. ó jẹ́ ká mi gbóná. ẹ̀ẹ́bẹ́ orí mi torí àsálà orógbó tẹ́ bí kalẹ̀. ṣùwárí látìgbà tí mo ti ń bá obìnrin ní àjọṣepọ̀ eléyìí ni mo gbádùn ẹ̀ jù anybody tó bá ń jẹṣẹ́ àwọn ọmọ tó ga kò lọ́pọlọ. Ah! olówó ọjà ẹ̀ ẹ wo ọba ìpọ̀ ẹ jẹ. ẹ wo wájú ẹ wo wájú kẹwọ ẹ̀yìn. aláyé ẹ má mi sí i. wàá gbé yín débẹ̀. no no no no wa no no. gbogbo ìgbà tí wọ́n wá ń ṣe ni ṣé wọn ò gun ọgbọ́ àbí wọ̀ ọ̀ ń pa ṣé ìwé nǹkan mi wà kan pa àníkà wà bẹ̀rẹ̀ mi lọ. Ah, àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi pé kírẹ́tì lọ bá wọn ṣàwáwò mi. ìwọ sínú àwọn bàtà ọmọ àǹtí mi tí mo kó fún ọkọ. bẹ́ẹ̀ ṣe múra wá síbí yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́ ni ẹnikẹ́ni tó bá ti ṣerú ilé ìwà fifty fifty thousand ni. lọ́dọ̀ kọ́. ṣé àwọn àràrà wọn kì í ṣe èèyàn ni. mo wá jẹ́ kó fihàn bíi titi òun náà fihàn bíi titi. kí ló sọ doesn't even make sense to. ẹ jáde. àtẹ̀yìn náà jáde pẹ̀lú wọn papọ̀. ẹ̀rọ ẹ̀rọ ẹ̀mí lọ́kùnrin. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ jẹ́ ṣé bó ṣe yẹ kó kí mi nìyẹn. jọ ṣé kí n kọ́kọ́ bẹ́ orí mi sọ̀kalẹ̀ kí n tó kí ẹ ni. ṣé mo kíyàwó ọ̀gá ẹ̀ mú jẹ ni. níwọ̀ kí ni tó dàbí nǹkan tó fi ń ṣọ́ọ̀kì ọkọ̀ ẹ̀. pásá ẹgbẹ́ mi sọ́kà mi bá nígbà lọ́hùn. That means we oh. serve a living God. Wọ́n sì fi pọ̀rí pọ̀ gbá ẹ̀dá. Ṣé o sìn wọ́n ṣá? Bàbá ẹ̀ ló ra alẹ́ fún mi. O o jọ òǹdẹ́sí mi nìyẹn náà, má bàbá mi sọ̀rọ̀ ní ní mo kún náà mo tó ga jù lọ wọn ò lè ju bébí fúdi lọ káwọn ọmọ mi jẹ. ọmọ kan báyìí tó darí wa pé bóyá kíní. àǹtí tí wọ́n ju gáàsì àwọn indomie máa ń lò lọ. yóò palè fún yín one point five million. mo find out pé girlfriends tí wọ́n ní wọ́n tó fourteen. ìkúlẹ̀ ẹ̀bí ẹ̀mọ́. bàbá jò ìlọ́gọ̀ fi jùlọ jẹ́jẹ́ òde bọ́ọ̀lù. Àná mi yọ lókèyè, ó ń ṣe orí lègbè lègbè. Àwọn yìí ń tà yín. Ejò kẹ́ẹ̀ka ni. Papa show, papa show.